mfm àti tèmi ìjà lóru àná. mo máa plẹ̀ sí i máa plẹ̀ sí i wọ́n ti ó ti dé bí báyìí. ẹ pàǹtí kan sí. ó ti dé bí no wọ́n ti pín dé bí ayọ̀ ti sẹ́ẹ̀dì ẹ̀ sí mi <laughs> oya be good <laughs> be good <laughs> ẹ bá mi power tap fún búkí gbèsè búkí gbèsè ni ó ti fún mi gbẹ o búkí gbèsè ti fún mi gbẹ ó ti fún mi gbẹ Bukky Jesse heart fast pápápá Bukky Jesse heart fast Bukky Jesse pápápá I support you my lovely sister tó gbáskì mo wà lẹ́yìn ẹ Bukky digbidigbi báyìí mo wà lẹ́yìn ẹ Bukky tó bá ń jó lọ máa wọ ẹ̀yìn èmi ó mi lẹ́yìn ẹ ọyá mo ń gbọ́ yín Bukky ẹ good. mo everybody on the platform mo dé mr sister Makanju Ọláìka sọ you are bearing the same name ṣá so nǹkan tí mo rí ni pé ṣe rí ẹ káàsì máa má kọjọ lá kọjọ lá lèmi náà ń jẹ ṣe rí àwọn kankan wà tó yẹ pé ó yẹ kó máa yé àwọn èèyàn mm-hmm. tí ìjà wà ní fámìlì gan kò sí bíjà yẹn ṣe lè tó tọmọ ti wà ń bẹ tọmọ ti wà ń bẹ kò sí bí wọn ṣe ṣe ní sọ̀rọ̀ náà ni wọn máa sọ̀rọ̀ náà ni nǹkan kan máa ló máa mú nǹkan wá tó máa mú nǹkan wá tó sì máa kàn wọn papọ̀. Kenny Kehinde thank you ẹ bá mi tẹ lọ́ọ̀fù fún Bukky Jesse. I don't see any crime in her sí bàbá Mohbad bóyá báyẹ pé bí wọn tẹ wá padà wá lórí bàbá Mohbad ìlú tí mo wá mú àwọn ọ̀rọ̀ mi jáde tó tún mo wá tún àṣírí nǹkan mi gan is it not better than ká máa wà lórí platform ká máa sọ̀rọ̀ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ wọn ní à àṣírí ààrẹ tó fẹ́ tàṣírí àgbà kó tàṣírí nígbà tí bàbá tó tàṣírí ẹ ààrẹ tún relax bẹ́ẹ̀ sí pé ká máa bára wa jà ẹ bá bára wa jà ní every time a máa ṣépè fúnra wa èmi ò rí nǹkan kan tó jọmọ́ justice nínú yẹn we when we do things we do things with sense ká them, máa reason well kò ní ká máa búra wa ká máa búra wa ká máa bá gbàlagbà ká máa bú ẹni tí ẹni tó tẹ́gbẹ́ ìyá èèyàn it's not good àwa lórí àwa lórí eh, media does not mean we should we, we should lose our senses a gbọ́dọ̀ sọpọlọ wa nùnà ó yẹ ká máa ronú bí ọmọ tó ń fi tọ́tọ́ láti ilé ni ah, eh, opinion everybody ni kò lè kò lè dọ́gba that one it is normal it is it, it is normal in human life ọmọ ìyá méjì gan wọn lè ronú papọ̀ síbì kan náà bẹ́ẹ̀ni so èèyàn téèyàn kan bá mú opinion tiẹ̀ wá èèyàn kan gbọ́dọ̀ sọ pé opinion ti tòun ló gbọ́dọ̀ dúró àbí tẹnìkan ò lè dúró it shouldn't be àdẹ̀wà ń bára wa jà ń bára wa jà all the time èmi èmi ò I I don't see the, the kind of justice we are looking for in all that ẹ̀ ń jà àmàjà lẹ́nu àmàjà lọ́la àmàjà lánàá àmàjà níjẹta kí ló dé kí ló le tó yìí justice ọmọ tó ń wá gan how old is the boy tàwa ti torí ẹ̀ ta máa ma búra wa ta máa gbéra ṣe kẹta máa lọ bú àwọn ẹni ẹlòmí ẹni tó tó bí ìyàn níyà tó tó bí ìyá ìyàn gan ẹ̀mí gan ẹlòmí à sọ̀rọ̀ sí i ọlọ́mọ yẹn kí wọ́n ti torí nǹkan nǹkan ní nǹkan pé èèyàn lọ gbé ogun sórí. So kí ẹ máa ṣe pé mo mọ̀rọ̀ sọ mo mọ̀rọ̀ sọ kí ẹ máa lọ fi orí gbé ogun. hold on. it's not everywhere. ẹnu àbí gold bí gold one minute bí gold ẹ hold on ma ẹ hold on ma mo ń gbọ́ yín o. ẹ ká sọ wọn bọ̀dá láti. ẹ ká sọ ma. ẹ máa try láti máa ka mẹ́sẹ̀gì orí facebook o torí náà ìfẹ́ máa concentrate lórí tiktok kan ẹ ti máa abandon wọn. ẹ máa mo ń try láti sọ lánàá mo ń nú torí ẹ mo fi ń ba yín já <laughs> dúpẹ́ olùsọjí ló ń sọ̀rọ̀. ok wa mo ń ah. try láti. <laughs> mo ń tẹ̀ láti sọ fún yín pé lánàá yẹn hmm. Karimo ìgbà tí Bukky Jesse sọ̀rọ̀ pé bí ọ̀rọ̀ account ìyá Mohbad so hmm. Karimo was like pé òun fẹ́ kí wọ́n fún òun fẹ́ drop account ìyá Mohbad so lórí platform yẹn lèèyàn kan ti wá raise ẹ pé kí Karimo má fún ẹ ní ọ̀sìn pé kọ́ lọ tú yín ìdá ẹ̀yìn àbí mọ́mí jókèm tó ti pé from there kó tọ́ba wá bá yín pé kó drop account mọ́mí Mohbad fún yín so that yín máa lè forward ẹ̀ sí Bukky Jesse so that a lè máa fún mama Mohbad ní gbogbo tó lọ́wọ́ máa máa ṣe fún wọn every month. ọwọ́ ta làkáǹtì ẹ̀ wà báyìí. ọwọ́ kàrímọ́ ló wà so tẹ́yìn bá gé bí ẹ máa send message tó yẹ mi try láti kọ́ síbẹ̀ ó ti ó ti ó ti accept kó o máa drop account number ya Mohbad. ọ̀rẹ́ thank you ẹ ṣe gbà àǹtí mi. ọ̀ya be good. so èmi ò rí nǹkan tí à ń fà tá à ń fà fà fà fà lé ra wa láwọ́ lọ́wọ́ kí everybody lọ get orí wọn straight èèyàn kọ́ bá sọ opinion tiẹ̀ jẹ́ kẹ́ni yẹn mọ opinion tiẹ̀ kí wọn náà sọ opinion tiẹ̀ bàbá náà bàbá ò ṣe ọmọdé tó yẹ kẹ́ máa fíò pé a gbọ́dọ̀ máa sọ fún bàbá pé nǹkan báyìí bàbá gbọ́dọ̀ ṣe ẹ tí gbogbo èèyàn bá mọ opinion rẹ̀ bàbá lè máa mọ̀ èyí tó máa jókòó tó máa wò èyí tó máa favour àwọn. ẹ hold on ẹ jọ ẹ gbà mí ṣe aṣọ ìná everybody panelists ten people to share this show to ten people at the comment section ẹ ṣe ẹ ṣe ẹ jọ ẹ ṣé àkí máa wò mò ń rí yín o ó yá ten people should share to ten people. ẹ má jẹ́ ká padà sọ̀rọ̀ yẹn mọ́ sabi gold àti díláàrọ̀ ọ̀rọ̀ tó ti láti four days àti mama drag àti move pass yẹn everybody ti settle ẹ má ẹ jẹ́ move forward. hello nurse mma pe nurse ẹ jẹ́ àṣọ nǹkan tó wà important not gbogbo eléyìí ti lọ ọ̀rọ̀ ọjọ́ mẹ́rin lélẹ́yìí náà wọn láti wẹ tó mọ nọọsì náà tó bá mọ nọọsì náà lọ máa fi tó máa bá gẹẹsì kọrọ tí yẹn ti ṣe. àwọn bàbá lọ́ọ̀yà wọ́n release press eh, release lánàá àtàyẹn wọ́n release lánàá gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́tọ́ ẹ̀ka máa sọ eléyìí ti láàzó ti pẹ́ ẹ má. okay let somebody else talk because mi ti ẹ̀ tí mo kọ́ tí mo fẹ́ sọ. ayọ̀ jẹ́ máa sọ lọ́mú bọ́. ẹ káàsán gbogbo lé a kú àtàrọ àkùṣe ni ṣé àmọ́ pé àwọn pílátífọ́ọ̀mù tí Karimo ló ń fẹ́ fún ìyá Mohbad àti kìnìún ẹ̀kọ́ àwọn wèrè ti ń ṣe wọ́n ṣe ṣọ́ lánàá wọ́n ti ń parọ́ wọ́n ní kárí ìyá Mohbad ti fẹ́ jáde ó sọ pé òun ò rán Karimo níṣẹ́ o òun ò mọ bí tí Karimo ti ń gbọ́ gbogbo tó sọ yìí o àwọn wèrè ti ń fọ̀ọ̀mù ẹ̀ wọ́n ti ń fọ ọmọ ẹ láwọn ibi tí Karimo ti gbọ́ gbogbo ibi tó sọ pé ìyá Mohbad ló ń ránṣẹ́ wípé ọdà pé King White ló máa fún yàkà ìyá Mohbad ní pílátífọ́ọ̀mù láti lè jáde wọ́n ti wá tún parọ́ mọ́ kí lóru blessing wípé blessing sọ pé mèrè ni Mohbad <laughs> àwọn wèrè sáà fọ́ọ̀mù rọ kí ìyá Mohbad sáà mọ́ lè jáde sọ̀rọ̀. ẹ jẹ́ n plate kìíní yẹn. ayé wọn ti bàjẹ́. ẹ jẹ́ n plate ayọ̀ ẹjọ ẹmute ẹjẹ ń plé kínní nù ẹjẹ ń plé. àpò mi yẹn Of that video, money ṣé ìyá Mohbad ẹjọ́ bá mute ẹjọ́ mo fẹ́ ṣanalysis ṣé ìyá Mohbad tẹ́ ń wò yẹn ten million tí wọ́n fún ṣé ten million ó yọ láyé ìyá Mohbad ló wà homeless ten million tó fún tó ti gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tí kàrẹ̀ tí Fúnmi ti gbà lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ń gbà bọ́n yẹn ń fún báyìí wọ́n ń gbà lọ́wọ́ ẹ̀ ni ah ọmọ Wùnmí wicked ọmọ yìí ó wicked. mo ní yẹn ìfọláwọn náà ti sọ pé kò lè jọdọ mi mo ní i'm tired of this ọmọ adárúkọ pé tennis platform àwọn tó bá lọ ń ro ọjọ́ fún màmá orúkọ platform mi lọ máa ń dá mo ní and i don't like it mo ní now i want proof and evidences i don't just want kẹkọọ máa rope mi àbí kẹkọọ máa dárúkọ mi ìgbà tí dókítà mi náà tèmi náà lọ ló rán wọn tó lè bá máa sọ tèmi náà ni i'm tired and i don't know anything about this thing i'm out here to seek for justice for Mohbad mi ò tẹnu bọ family and I'm protecting the widow and the little boy. Ẹ má bully wọn. Those are the three things I'm here for. Anything that has to do with family, I'm not interested. So to that ti dípẹ́ ń sọ̀rọ̀ pé wọ́n ní fídíò kan jáde, daddy, I mo need the proof. If it's wọ́n yẹn ti ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí fóònù pẹ̀lú King White. Immediately, I think King White put a call through to Mama with another phone. Wọ́n jẹ̀ dáhùn pé àmàmá ah, ẹ jọ fídíò yẹn kìnnìkan kìnnìkan and immediately wọ́n send video yẹn sí King White. I think King, no, King White has the phone, the video, but wọ́n náà wò ó tiẹ̀ wá worúkọ host wọn á dààmú ní ẹ̀ẹ́ eh, ẹ̀yin eh, náà worúkọ host ẹ̀jẹ̀ ń pè mí ẹ̀jẹ̀ ń accuse mi kan sọ pé di platform mi because bí tó ti ń sọ lọ́wọ́ láti ní à ah, à ah, ọ̀túnba Odo, ọ̀dọ̀ ọ̀túnba ní òun làwọn ń wò yìí mo ní so sẹ́yìn náà sẹ́yìn tó gbà má ìbá tiẹ̀ mọ̀ nípa tiktok sẹ́yìn náà mọ̀ nípa tiktok ni so why tó fi jẹ́ pé wọ́n send video sí yín ẹ̀yin náà jẹ́ ṣe kí ni kẹ́ chẹ́ẹ̀kẹ́ kó tó di pé ẹ̀yin accuse mi èmi lẹ́nu ọ̀jẹ̀ pé màmá bẹ́ẹ̀ ṣe pé màmá ní mama that video was not from sister Temi o mo ti check ẹ e o kìnnì kan wọ́n ní rọ ọ̀dọ̀ wọn ni Mo ń gbóhùn wọn lóbi ṣé wọ́n sọ fún mi pé wọ́n ní ọ̀dọ̀ wọn ni kí n bàbá ní màá fi máàkì hàn yín sìn orúkọ èèyàn tó host wípé ṣe mọ máà tó wá bá yín ní um, um, inquest ńgbà yẹn tí wọ́n wá bá yín pé máà yẹn ni nígbọ́dọ̀ wọn ni wọ́n wá ní ẹn nígbàgbà tí máà yẹn wá bá wọn náà wọ́n sọ pé látọ̀dọ̀ tèmi náà nígbà tán kí àwọn nígbà tó yọ̀gbọ́n wọn làwọn ṣe yọ̀ mọ́ wọn pé torí wọ́n sọ pé látọ̀dọ̀ tèmi mo gbọ́ ni o kò tó pé kí n gbà animidede wọn sọ pé àwọn ò lè sọ pé látọ̀dọ̀ tèmi ó sì làwọn náà àwọn náà ní platform títí wọn kínní kan grandma mo máa ń sọ fún yín o ẹ máa ní sùúrù o tó bá gbé nǹkan wá bá yín ẹ máa ṣe find it kingrat was telling her this is open kínní ni mo ń sọ fún yín yìí i'm not mi ò cover anybody mi ì jẹ mi ì jẹ support anybody but I say things the way it is. Irọ́ ló ń pa. King God was telling her, ẹ má jẹ́ kó máa send the video. Tọ́ba yẹn ti send video sí yín. Tọ́ba ti sọ fún yín pé fídíò yìí látọ̀dọ̀ èèyàn báyìí ni ẹjọ́ ẹ máa try láti confirm. Tọ́ba fẹnu sọ fún yín, ẹ try láti confirm ibi tí video yẹn ti jáde. Eléyìí tẹ sọ yìí sì kò sọ̀dọ̀ ti sta Tẹ́mi o, báyìí báyìí ni o. Wọ́n ní airport eh, ọ̀dọ̀ Tẹ́mi ni máa yẹn sọ pé àwọn ti wá ló jẹ́ káwọn fún wọn ní audience wọ́n ní irọ́ o bóyá máa yẹn gbọ́ pa pé wọ́n fẹ́ àtàkì yìí èmi wá sọ sí fíkí wáyé pé máa yẹn gbọ́ pé wọ́n náà máa àtàkì wọn ní inquest ló ṣe lọ so i don't think that man has done anything wrong mo ní so therefore that one i don't. olórí burúkú ọ̀túnba tó ń pèrè ẹ̀ lọ́túnba ọ̀túnba àwọn wèrè ṣé o ti ráyè ẹ báyìí wàhálà ẹ̀ já sasan lójú ẹ̀mí ẹ̀ wọn ò mọ ẹ o kàn clean ṣàárẹ̀ from nowhere tó wọnú justice for mobile kò bóyá ló ti pè four months bóyá ló ti pé four months tó wọnú justice for Mohbad tó gbé babaláwo pattern wọlé tó bẹ̀rẹ̀ sí pọ̀ Ọ̀rúnmìlà ìyá mi ọ̀pàkì ọ̀làkì olórí burúkú original ni ẹ ṣọ́ra yí ẹ báyìí wàhálà ẹ̀ já sásán ìwọ lè pé ń jà báyìí wèrè onímọ́tò ó ń dẹmọ lọ́n láì bẹ ẹni tó ní mọ́tò ṣé ìrún ẹ ra mọ́tò rì ṣé mọ́tò tó ń ta Nàìjíríà yẹn ó ìwọ pawó olówó lọ́wọ́ láti ra irú àwọn mọ́tò tó ń lò Nàìjíríà yẹn ó lè ra Toyota Camry gan Toyota Camry ó ò lè rà wèrè ń fẹsẹ̀ gbá káàkiri àgìdì tó fẹ́ òun náà fẹ́ gun mọ́tò nítorí ẹ̀ ló ṣe lọ dó sọ́dọ̀ Wùnmí ó fẹ́ gun mọ́tò ló ṣe ń ṣiṣẹ́ akọ fún Wùnmí aláyé bàjẹ́ sórí pé wàhálà ẹja sásán. about it mo wá gbọ́ tí nǹkan tẹ sọ́ọ̀sì pé ìyàwó bàdò jáde ló jẹ́ kí n fẹ́ sọ sígbọ̀n wọ́n wá ní gbọ́ ah, ó ti wá sún àwọn báyìí o nǹkan tí Karimo ń ṣe àwọn ò mọ̀ sí o àwọn ò lọ́wọ́ sí o kò sí ìtókà wọn bẹ́ẹ̀ o kò sáṣìírí kankan lọ́wọ́ àwọn. ẹ ṣe aṣọ she said and I quote. she now said níbo lẹ wá ní kí n lọ báyìí tí mo ti máa lọ sọ̀rọ̀ káwọn èèyàn lè mọ̀ pé mi ò mọ̀ sí o kí n gbàtúwa ni bóyá mo máa ṣí platform mi nírọ̀lẹ́ kẹ wá síta nǹkan tí mo mọ̀ mọ́ ni mo sọ fún yín yẹn. she actually said it ah bóyá ìpèbó làwọn lè lọ káwọn ti lọ clear ara wọn she said it I do not know the reason why she is not out till today téèyàn bá ṣe nǹkan tí ò bá da èmi á sọ tó bá dẹ̀ ṣe nǹkan tó da èmi máa sọ she said it mo gbọ́ fún rárá mi wọ́n ní níbo làwọn wá fẹ́ lọ báyìí táwọn ti lè lọ sọ̀rọ̀ káwọn èèyàn lè mọ̀ pé àwọn ò ní ọwọ́ sí kinní yìí o kingwet jẹ́ sọ mo gbọ́ wọ́n ní tó bá èmi kan tí wọ́n sọ fún kingwet tó bá ti sí platform nírọ̀lẹ́ yẹn mo máa wá wọ́n ní bóyá tó bá di ìrọ̀lẹ́ àpòjọ sọ fún kingwet mo ní kingwet tó bá ti di ìrọ̀lẹ́ ẹ ṣí platform ẹ jẹ́ kí màmá wá kán wá sọ̀rọ̀ wọ́n jẹ́ láwọn ti gbọ́ ní alọ́ ni mo gbọ́ mi ìgbàbọ̀ o fine wọn náà wọ busy bóyá to ẹni i can't say but mo kàn sọ fún gbogbo yín sí pé ah ẹ ẹ rí bad Mohbad kan jáde kan wá sọ̀rọ̀ she said it and i heard it fún ara mi kò jẹ́ pé wọ́n gbé fóònù wọn bá mi sọ̀rọ̀ o kí n ti pé wọn and i was hearing it and she said pé níbo làwọn ti wá fẹ́ bọ́ síta sí káwọn ti fẹ́ sọ̀rọ̀ nǹkan tèmi mọ̀ mọ́ nìyẹn lọ́mọ gbọ́ mi babo o mi ò mọ̀ o bóyá platform tí wọ́n rí ni o bóyá òyìnbó kan lọ́ní kọ́ máa jáde mọ́ o. láàbù láti ní kọ́ máa jáde mọ́ that's only that that last temporary òun ló sọ pé kó má jáde mọ́. bòdìmọ̀ aláyé bàjẹ́ òun ló sọ pé kó má gbà. òní kú rẹ òní kú síbi sáfẹ́ wà. kí ló dé tẹ̀ ń bú ọmọ ọlọ́mọ náà kò dá náà ẹ ṣe má máa bú kò dá o kí ló tẹ̀ ń bú ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ filẹ̀ má bú náà. Hehehehehe <laughs> <coughs> liar don't lie. wọ́n <coughs> ti jáde ní gbogbo ọ̀rọ̀ yìí ànídé lẹ́vù tàdé yìí ànídé lẹ́vù tàdé yìí tó yẹ kó kọ́kọ́ lè wá sọ àtúnṣe pé à ní ìbéèrè kan báyìí sọ̀rọ̀ ní ìṣe báyìí ànídé lẹ́vù tàdé ọwọ́ òṣèré ọkọ̀ ní. àdìmọ́ náà ń pariwo ìyá Mohbad ó mọ̀ náà ń pariwo gbogbo orúkọ tó ń pa yẹn ni. ẹ jọ ta ló mọ péèjì láyà tó yẹn ẹ lọ bá ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí péèjì ẹ ṣó respond ta ló mọ péèjì láyà don't lie ta ló mọ péèjì láyà don't lie. ẹ bá wo nǹkan tó ń ṣe lórí ẹ ẹ bá wo nǹkan tó ń ṣe kí ló ń gbélé ayé ṣe. ẹ ẹ káàsán ẹjọ ẹ má bínú ẹjọ tó bá ṣe tán ẹjọ sẹǹdì fídíò yẹn sí mẹjọ. all right all right mo jẹ́rìí yín ẹ fẹ́ fàájà all right Talomo ló mọ láyà don't like ta ló mọ péèjì ẹ ẹ lọ bá ń wo kí ló ń gbélé ayé ṣe kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ gangan. ẹ lè ní ṣe sọ fáwọn ọ̀dọ́ pé ọmọ ìgbà jù bàbá ẹ kọ́ fi orí àwọn èèyàn bó ṣe lọ ṣe lọ́dọ̀ bàbá ọgbọ́n tó lè sọ sọ́dọ̀ làtìlẹ́yìn pé ti àkíkẹ́ mọ̀ òun ó ṣe lọ ń tó ọ̀ṣọ́ orí lọ́dọ̀ bàbá náà àbórí ẹ bàjẹ́ ni kí ló tẹ̀ ń dárúkọ mi. olórí burúkú làwọn ẹ wọ wèrè ni ẹ má dá tèmi sí o ẹ má dá ẹ má fọ ọkàn èmi o ẹ fèmí lẹ o. ẹ jọ sọ̀rọ̀ yín délẹ̀ náà ọ̀ tí sọ́kàn. no kọ́ má dá kọ mi kọ́ má fi tèmi sí o kọ́ má dá tèmi sí o èwo ni mo wà ní ẹgbẹ́ ìyá yín ni àmì àti ìyá yín mà lẹ́gbẹ́. ọmọ rẹ yìí wọn bá pé mo mọ mo dá àwọn mọ̀ dáadáa mo mọ géèmù ẹ̀ play dáadáa géèmù social network ọwọ́ wa ló wà. kémi. protection èwo ló ń your name in the place of love. <laughs> in the place of love kọ. nínú bọ́ọ̀sì ah, ọmọ òṣèré ọkàn ní. àbí wọn máa máa ń pariwo ìyá Mohbad wọn máa máa ń pariwo gbogbo orúkọ tó ń pa yẹn ni òun lè ní ṣe sọ fáwọn ọmọ pé ọmọ Mohbad ni màá ó fi orí àwọn èèyàn bó ṣe lọ ṣe lọ́dọ̀ bàbá ọgbẹ́ tálẹ́ sọ sọ́dọ̀ láti pé òun ti rà kí mọ̀ òun ó ṣe lọ ní ọ̀dọ̀ onímọ̀ bàbá ní ọ̀dọ̀ òun tó ń sọ pé Fọláṣadé kan fẹ́ jáde Blessing fẹ́ jáde gbogbo wọn tó bá fẹ́ jáde tó tọ́kọ́ jáde because ìjọ tó sọ̀rọ̀ pé màmá fẹ́ jáde I sent it out and somebody told me kì má dá lóúnjẹ àrékàn rant ni èèyàn kan kò sọ pé òkú bá mi ò mọ̀ sí ẹ ẹ má parọ́ mọ́ mi màá dì bọ́ǹkì Karimo sọ bẹ́ẹ̀ o ẹgbọ́n ṣé Karimo sọ bẹ́ẹ̀ mi báyìí ẹ gbà mí o wọ́n ti parọ́ mọ́ mi o Karimo sọ pé òun ti àṣìvù èèmù òun níbo ló ti sọ bẹ́ẹ̀ ẹ ẹ gbà mí o Karimo ẹ jẹ́ ǹdí bọ́ǹkì bẹ̀ yẹn Karimo never say that o olórí burúkú ni Tọ́lá nìyí o ayé ẹ ti bàjẹ́ ṣó wọ wèrè ni lọ mú evidence ibi tí Karimo ti bóyá comment ló ti sọ ni àbí video ló àbí orí panelist ló ti sọ you need to bring the proof Karimo did not say that go get a fuck out. láyà máa ṣe òní kú rẹ̀ òní kú síbi wà. olórí sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n ti jáde ní gbogbo ọ̀rọ̀ yìí ànídé level tàdé yìí àní dé lẹ́fù tàdé yìí tó ẹ kó kọ́kọ́ lè wá sọ àtúnṣe pé à mi ìbéèrè kan báyìí sọ̀rọ̀ mi ìṣe báyìí o àní dé lẹ́fù tàdé ọmọ òṣì yìí ò kọ̀ ní. pariwo ọmọ náà ń pariwo ya Mohbad ọmọ náà ń pariwo gbogbo orúkọ tó ń pa yẹn ni òun lè ní ṣe sọ fáwọn ọmọ ọmọ ìgbà jù mọ́ ó kọ́ sí lọ orí àwọn èèyàn bó ṣe lọ ṣe lọ́dọ̀ bàbá kọ́lá nìyí ó sọ́dọ̀ láti lẹ́nu pé òun ti àkíkẹ́ mọ̀ òun ó ṣe lọ jọ́ ọ̀dọ̀ orí lọ́dọ̀ bàbá mọ́ ọ̀dọ̀ ó mọ̀ nǹkan tó ṣe òun tó ń sọ pé fọlá ṣàdé kan. orí ẹ bàjẹ́ o you lọ mú evidence ibi tí Karimo ti sọ wá Karimo did not say that sórí ẹ burú ni kí lẹ wá dórí show mi orí yín ti lọ ọpọlọ yín ti lọ. ẹ jáde blessing fẹ́ jáde gbogbo ọlọ́tọ́ bá fẹ́ jáde tó tọ́kọ́ jáde because ìjọ tó sọ̀rọ̀ pé màmá fẹ́ jáde I sent it out and somebody told me kí n má dá lóúnjẹ àrékàn rant ni èèyàn kan kò sọ pé òfin náà. bàbá sọ pé àrìmọ́ sí mi ò mọ sí ọ mo gbọ́ fún ara mi ni mi ò mọ bóyá ọ̀rọ̀ yẹn yí nǹkan mi nínú òbọ̀ mi gbọ́ gbogbo kan tí mo tẹ́lẹ̀ ṣe sọ pé kí má drag màmá láti last week yẹn tẹ bá rí pé mo ṣàǹsẹ̀ no no no don't go there because fún ara mi lèmi fẹ́ ti ara mi gbọ́ ilé wọn pass information sí mi gbogbo nǹkan tí Karimo ń ṣe mi ò mọ sí o mi ò mọ pa o Karimo sọ bẹ̀rẹ̀. hello hello uncle láàárọ̀ yìí lórí platform tèmi tèmi sọ láàárọ̀ yìí pé ah mo ti block wùn mí ọmọ òṣì lọ́mọ yẹn ọlọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ ọmọ òun ó pe ọmọ òun fẹ́ sẹ́ẹ̀dì owó sọmọ òun wá sọ fún pé owó tó wà lórí àkáǹtì ọmọ òun gan ju owó tó ní lọ kíp owó ẹ òun àti wùn mí gan tẹ́lẹ̀ àti gbàrin wọn kọjá. <laughs> irọ́ ni. pé màmá ń protect ọmọ. ẹ̀yin èèyàn mi ẹ tiẹ̀ come across ẹ ṣé tó tọ́ ni. <laughs> mobile spirit is a working spirit. Mobile spirit is a working spirit. Mobile spirit is a working spirit. Is a working spirit. Mobile spirit is a working spirit. Mobile spirit is a working spirit. Mobile spirit is a working spirit. Is a working spirit. Oh my, Ó máa wà láì ọkọ̀ gbogbo Ali ní ali Alimi, ali alimi eh, this life be like Sam Larry eh, portable ọkàn gbogbo yín ò ní balẹ̀ ẹ̀yin tí Wùmí Wùmí ah, ẹ lẹ́bìnrin ẹ lẹ ẹ ṣìyàn pa ẹ bá má pa Mohbad ẹ ti ṣìyàn pa. ni ismet màmá ma ti pè lẹ́yìn Wùmí Ọlọ́run ṣe ẹ jẹ́ ká dúpẹ́. lọ́pẹ́ kí lẹ̀ ń du sẹ́nu yín tọ́pẹ́ ni kí ló Ọlọ́run ṣe fún yín tẹ́nu yín tọ́pẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ pé àṣírí yín tú àdúpẹ́ o àdúpẹ́ pé Kàrímọ́ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ tán ayé yín bàjẹ́ Karimo sọ̀rọ̀. ẹ tún gbọ́ lọ́n tóbi. no tí fóònù yóò bá ní ẹ lè ṣe fóònù yín gbọ́dọ̀ ní ni ẹ ló jàre my fans ẹ hold on àgbọ̀yìn o bẹ́ a gbọ́ yín. ẹ jẹ́ ká gbọ́ yín ẹ̀hẹ́ ó yà ń gbọ́ yín sí. ẹ má wọ ẹ lè gbé sí spíkà. ó ń gbọ́ ó ń gbọ́ yín. ṣé ń gbọ́ mi báyìí. yà ń gbọ́ yín. lánàá lóru àná bóyá láti bíi twelve or bíi three pílátfọ́ọ̀mù mẹ́ta bufes mfm àti tẹ́mì tẹ bá rí nǹkan tó fojú ara wọn rí lánàá. in fact àwọn bufes yẹn bẹ̀rẹ̀ sí ní pariwo. ọjà àbí bufalo. wọ́n ní àti ah, ìwòótọ́ o ah! ìkan jẹ́ búfẹ̀sì mi mọ gbogbo ọṣọ mọ kí mi mọ gba àwọn kíní olú àná tí mi ò rún sunni kan ò kiri ìkan wá ní àwọn tí mo tọ́ ẹ̀mú kíní kan lọ́bẹ̀ bàbá mo bá dì í ó dùn mí mi mo sì lọ rẹ̀kọ́dì ṣe ló ń pariwo mọ́ra wọn búfẹ̀sì ní lédi yẹn jẹ́ àti kan ń pè ní pínkì lọ́wọ́ àwọn tí mo tọ́ wọ́n ní ẹlọ́bẹ̀ bàbá mo bá dì í ó ṣe mọ̀ pé káyọ̀ náà ti bẹ̀ bàbá mo bá dì í mọ̀jẹ̀ kọ́rọ̀ ìjà síta o ẹlọ́bẹ̀ bàbá mo bá dì í gbogbo àti mo tọ́ o à ń follow blinded tẹ́lẹ̀ ni kí ah. wọ́n three hours láàánú wà ń bẹ̀ lórí wa. Ah, ọlọ́run ò lè forí foríjì fún nǹkan tẹ́ ṣe ọlọ́run ò lè foríjì. rárá mi mo rí kọ́bi ọlọ́run àforíjì mi torí mi. ọlọ́run ò lè foríjì mi èmi ò ṣe facebook person mi ìwà yìí tí mò ń pè ìlọ́kọ mi ò sí ilé tó bá ká mi wọ́n bẹ̀ máa sọ fóònù sára ẹ̀bẹ̀ dì ni. ẹ torí ẹ mo ṣe ní hmm. ọlọ́run ní foríjì ọlọ́run ní foríjì bíkọ́ tẹ ẹ gbádùn adúrú ṣó bẹ́ẹ̀ ẹ gbádùn adúrú ṣó bẹ́ẹ̀ yẹn wá ń fún ẹ wá ń ròyìn fún ẹ tí ẹ lè bó tẹ̀ yẹ kẹ́ ẹ record as a voice note kí ló tẹ̀ ó yá ẹ jẹ́ ń kọ́ ẹ hold on next time tẹ́ ẹ bá mọ bọ́ yẹn stream record ẹ lọ sórí whatsapp máa gbọ́ ẹni sùúrù mm-hmm. next time tẹ́ẹ̀bà mọ́mọ́ yẹn screen mm-hmm. record ẹ lọ sórí whatsapp kẹ lọ máa ìzádà kẹ ní nọ́mbà méjì kẹ lọ máa tẹ rìkọ́dì bẹ́ẹ̀ pẹ́ send voice note kẹ tẹ mọ́lẹ̀ lórí whatsapp so mm-hmm. kẹ máa send ẹ ẹ o kẹ máa rìkọ́dì ara yín kẹ send ẹ síra yín so tẹ bá ti ní ìtẹ́fẹ́ send it. Oh. next time mo lè ṣe voice record lásán bó ṣe mọ̀ pé you need láti mọ. ǹjẹ́ ẹ má yẹ kọ́kọ́ yín mọ̀ ṣá o ẹ má kọ́kọ́ yín mọ̀ pé ń ṣe rẹkọdìn o tọkọ yín bá mo máa di gòbè o ẹ lo ah nẹtíwọkì wọn tún ti lọ ẹ jẹ́ n pílẹ̀ tọ́kẹ́ lè sọ̀rọ̀ fi ara ti ń kan Gaza o. kí lè ata ló ń sọ̀rọ̀ mo ní mò ń fọ̀rọ̀ wọn mu tí ọ̀sán. ẹ̀sìn o anything tó o bá máa sọ ó ti sọ point yẹn sì fún wa pé nítorí màmá ń protect ọmọ tí mo bá di fílẹ̀ sáyé ni wọ́n protect ẹ̀jẹ̀ wọn tó wà lọ́wọ́ ọmọwùmí ọlọ́run ṣe o. hallelujah hallelujah. Mùmí kọ́lé ta mọ̀ bá ṣe gbogbo ẹyin jẹ̀ sí ìfẹ́ tí. Ẹ jóná bóyá ó ti sẹ́ǹdẹ̀ sí mi, ó dà kan ti sẹ́ǹdẹ̀ sí mi. Mo ní kí ló dé tó tó mo ní kí ló tó yẹ kó why what is your problem mo ní kí ló tó yẹ kó parí ìjẹ̀bú àtàbúrò mo ní wùmí gan sọ ṣẹ́gun nìkan tó ṣe fún girama ẹ̀ ni ṣẹ́gun nìkan tó ṣe fún mama Mohbad what is it kí ló dé ẹ̀dẹ̀ ń gbà bí ẹ̀ ń gbọ́ wọn ń gbà bí ẹ̀ ń gbọ́ mi wọ́n dẹ̀ I was in and out of that call If I told sọ lọ́dọ̀ wọn wọ́n sọ we pay a jáde èmi ń padà ń sọ why would I do that why would I do that gbogbo nǹkan tó máa we are friends we used to be friends. kọ́là ẹlòmíì ò ṣe bọ́ta kó ní mo kò lẹ́yìn mo lọ́jọ́. sẹ́ẹ̀tì rí kọ́là. Why is it that every time, eh, every time sókè lè máa ń ṣe sókè? Ẹlòmíì ò ṣe gòkè kó ní pé mo ẹlòmíì ò ṣe pé wọ́n ní pé mo sọ gbá we had just two minutes conversation but tí tótó tótó bá fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ twenty minutes ó lè sọ̀rọ̀ twenty minutes ó lè sọ̀rọ̀ twenty minutes kí ni mo bẹ̀rẹ̀ sọ what did I say I don't ever talk to people like that church of your friends ah one ball in cover your in cover your soul just because you want them to believe your narratives you are not saying everything I told you which is fine I accept sista Jemi ṣe máa ti ká sọ̀rọ̀. ó ti tó ti tó jẹ́ pé. kúmọ̀ dẹ̀ jẹ́ bínú kúmọ̀ dẹ̀ bínú ẹ má dẹ̀ má bínú bí o sọ pé bóyá pé tẹ́lẹ̀. ó ti tán ó yẹ sọ̀rọ̀ ẹgbẹ́ adé epe epi. pẹ́ ibi ìdẹ̀bà dé àdúpẹ́. ẹ káàsán. panelist àti commentator àti host nǹkan tẹ́mi fẹ́ contribute ni pé. Bukky Jesse ọlọ́run máa máa bùkún ẹ̀ ṣùgbọ́n instead tó máa fún eh, mọ́mí eh, Mohbad ní provision tó máa ní kó ra provision fún ó bẹ́tà kó sẹ́ndì owó ìdí tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé ká máa kíyèsára kó má ṣòro ṣe àwọn pípù yóò láwọn conversation tí mò ń gbọ́ especially from mama sita yẹn inú ẹ̀ ò dùn sí ìyá Mohbad rárá so bó ṣe wà ẹ kò sí nǹkan tí wọn lè ṣe tó bá rí i pé Bukky Jesse send provision through èèyàn àwọn náà lè send nǹkan poison woman ẹ wọ́n dẹ̀ máa blame ẹ̀ lé Bukky Jesse lórí so ó bẹ́tà kó send owó tó bá máa send kó má send anything bí provision so that kò ní implicate rẹ̀ so suggestion tèmi fẹ́ mú wá nìyẹn then concerning àwọn tó ṣì fárígá pé Kàrímọ́ ẹ̀ eh, ń pretend ni ó ń ṣe kínní at least by now ó yẹ kí wọ́n lè rí handwriting on the wall pé Karimo is sincere so èmi kọ̀ rọ̀ wọ́n pé kí wọ́n ro inú dáadáa sí kìíní opportunity ni so that I lè get justice for Mohbad because àwọn platform kan wà tó yẹ pé they are just bitter unnecessarily mo wà ní life ẹ power tap ẹ bá power tap ẹ power tap nẹ́tíwọ̀kì ń ti lọ api. sí ọ̀tọ̀ tó ń ṣẹlẹ̀ ní báwọn àwọn tá a pè ní justice seeker wey tí wọ́n fi ń treat ẹ̀ because ó sọ̀rọ̀ yẹn pẹ̀lú ẹ̀dùn ọkàn pé ẹyẹ kí n máa sọ̀rọ̀ lọ lápè lápè nẹ́tíwọ̀kì. yá mo sọ kan pè mí mo support nǹkan tí epi sọ yẹn kí sister Bukky kọ́ kọ́ send owó instead of the provision ọlọ́mọdéka dáràn and he already said wọ́n máa send owó pé kì í dẹ̀ ṣe tó bá send owó sí mama Mohbad kò ń ṣe torí pé kí wọ́n fún wọn ní information wọn ṣe torí pé wọ́n fẹ́ gbà kọ́kọ́ lọ́wọ́ wọn o anything tó bá need láti ṣe fún justice ọmọ wọn wọ́n ní mama Mohbad mọ where to go <coughs> sorry for my voice ẹjọ mo ṣe jí ni pé wọ́n mọ ibi tó yẹ kán lọ pé kìí ṣe torí pé wọ́n fẹ́ gba anything lọ́wọ́ wọn but at least for the fact pé mama sita jáde fún wọn yẹn ló bí sista Bukky inú pé a ah, báwo ló ṣe máa bú mama Mohbad yes a mọ̀ pé mama Mohbad ti fuck up lẹ́yìn sẹ́yìn sẹ́yìn but at least bó ṣe wá ń treat wọn yìí náà kò yẹ kó rí bẹ́ẹ̀ so wọn á ní wọn á máa fún wọn lówó yẹn wọn dẹ̀ fún wọn torí pé kán wá sí anywhere but tó bá dẹ̀ wish pé wọ́n fẹ́ wá sọ̀rọ̀ tó bá ní the platform wọ́n lè offer àwọn náà ní platform. ẹ bá a share show yìí ẹ jọ ẹ bá a share show yìí ẹ bá a share show yìí ten people should share to ten people. ó dà pé nísìnyí náà mi rò pa aléyàn tó ń bú kàrímọ́ mọ́ because wọ́n ti sọ everybody àti wíkà má máa sọ̀rọ̀ kàrímọ́ mọ́ everybody yẹn ti lọ nísìnyí báyìí ká fún ní space anything tó bá fẹ́ sọ ó sọ ní orí platform ẹ̀ ó ń sọ anything to bá fẹ́ pass out and I hear that pé Baba, sọ pé kán fún ní nọ́mbà tó bá fẹ́ reach out then uh, I think pé àwọn legal team náà sọ pé anything torí press release ẹ̀mí tẹ̀ wá mọ ibi tó ti gbé jáde bó mo mọ̀ pé press release jáde lánàá èmi gan ò tí ì kà mí wá mọ which newspaper ló ti jáde so èmi ṣé ní nǹkan tó ṣẹlẹ̀ pé a ti ṣọ́ọ̀kẹ̀ jù and she said something lánàá tó ní àwa bàbá team gan agbé òní gógó pé ọjọ́ tó ní bàbá wà online bàbá was it online she mentioned that to ní láìpẹ́ lánàá ọjọ́ tó lọ sunkún tó ń bẹ bàbá yẹn bàbá ò síbẹ̀ so now ẹ jẹ́ torí àwọn èèyàn bó ṣe máa ń ṣòkè tó máa sá lọ bẹ̀ tá máa ẹ jẹ́ ká fún space ẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe ó máa ṣe fúnra ẹ̀ gbogbo alọ ń question alọ ń kọ̀ọ̀kan sísàlẹ̀ comment alọ ń ṣe gbogbo kínní yẹn èèyàn kan ló kọ̀ọ̀kan sísàlẹ̀ comment yẹn lánàá mo rí tó sọ pé eh, bàbá ti will be will be behind you wá bó ṣe flare up pé òun ò ní ìdẹ́ support anybody pé even though bàbá ti máa ti gbé òun gógó ọjọ́ tó lọ sunkún lórí kínní yẹn pé bàbá wọn fi ń dẹ̀ pé kò sí bàbá ń bẹ pàtó gbòǹgbòǹgbò so ẹ má ẹ jẹ́ ká fún. ẹ ṣe bí blogger ẹ ni èmi mo sọlọ online pé bàbá ò sí ń bẹ because. ọjọ́ kejì kan lèmi tẹ̀ ti gbọ́ ọjọ́ kejì mo gbé bàbá bàbá ò sí ilé ara. èmi ni mo sọ ọ́ bí ẹ máa gbọ́ because mi ò fẹ́ káwọn èèyàn lọ bá àṣì bàbá ẹ ti get níbi bí bàbá ò ṣe ti sọ̀rọ̀ yẹn àwọn èèyàn lè máa lọ bá àṣì bàbá pé ah, bàbá dẹ̀ gbọ́ tọmọ yẹn ń sunkún lọ́nláìn ṣé bàbá ò fẹ́ foríjì ni because ẹ má tẹ̀ láwọn tán láwọn ò support ẹ o ìyẹn mo ṣe sọ mi pé bàbá ò sí ń bẹ̀. tí as at now èmi ò rẹ tó Bukari mọ́mọ́ o i'm telling you as at now even though ọjọ́ tí kan fi ṣe kínní ó ní ẹ má sọ̀rọ̀ àti everybody ti àgbé ẹ ká fún ní space ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ ẹ̀ mọ́ ló bá ṣe. so Yekudi náà ló blog ẹ. so tẹ bá rí tẹ bá notice lẹ́nu ọjọ́ mẹ́ta kò sí èèyàn tó ń sọ̀rọ̀ ẹ̀ mọ́ kò sí èèyàn tó ń bo mọ́ àti fi sílẹ̀ ẹ jẹ́ kó wà lórí kínní ẹ ní tètè. kò sẹ́ni sọ̀rọ̀ Karimo ẹ̀yin náà lẹ sọ̀rọ̀ Karimo no ẹ̀mí sọ pé bíbú là ń sọ. ẹ kò sẹ́ni bu ẹ̀yin náà lẹ gbé ọ̀rọ̀ kárí mọ́ wọ. pé kò sẹ́ni tó ń bu mọ́ èmi kàn sọ kan tó ṣẹlẹ̀ pé torí pé a ti ṣòkè ẹjọ́ ẹ̀mọ́ ọjọ́ sí a ti ṣòkè ẹjọ́ máa bèrè request àwọn máa sá lọ bí a máa kọ̀ọ̀kan kí níwọ̀n ń gbà máa bínú so àti everybody ẹ fi sílẹ̀ ó ní platform ẹ̀ á sọ nǹkan tó bá fẹ́ sọ ọjọ́ tí ó bá dẹ̀ ní ìdàtí lọ láti lọ bá wa testify wílílẹ̀ ó máa lọ àpùṣẹ̀ so ẹ jẹ́ kóra máa ṣe pẹ̀ lẹ́lẹ́sẹsẹ. àti ẹja mẹ́nu kó ń bẹ ẹja proceed á sọ̀rọ̀ kárí mọ́. so ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn so àwọn other group ti wọn ẹ jẹ́ kó máa èmi mọ̀ pé ìyá Mohbad èmi mọ̀ pé ọba wọn náà rí gbogbo àwọn tá jà fún ọmọ wọn èmi mọ̀ pé with due time wọ́n máa jáde kò sí má ṣe fẹ́ ṣe wọ́n dẹ̀ mọ̀ bí tó máa lọ even though wọn ò ní ìdá àti wá sọ online wá pariwo gan èmi ò support bí wọn ò ní ìdá àti pariwo náà ẹni tó bá fẹ́ ṣe wọ́n bá lọ bá irú brọ́dá Dayo yẹn mi sì ń sọ that man Mr Dayo mama Mohbad máa ń pè wọ́n wọ́n lè reach out sí wọn bóyá Dayo mo fẹ́ rí yín true brother Dayo gbogbo nǹkan tó ẹ̀yìn gan láti sọ gbogbo nǹkan tó fẹ́ sọ kò sí ètò máa máa mọ gbogbo afẹ́ pariwo lọ́rùn láàyè wọ́n á dẹ̀ lọ bá lọ́ọ̀yà wọ́n á dẹ̀ sọ ṣé nǹkan tó lọ testify náà lọ́ọ̀yà máa fẹ́ gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ so wàá ti prepare question tọmọ máa tró gbogbo nǹkan yẹn ló gbúdọ̀ mọ̀ pé kékeré kan tó tó bẹ̀ ló fẹ́ lọ sọ kí ló ṣẹlẹ̀ àwọn evidence nǹkan wo ló ṣẹlẹ̀ tó ìmọ̀ pé wọ́n á ti sọ màmá mo bá lè padà lọ court kan lọ testify so gbogbo kinní yẹn so èmi ò èmi mọ̀ pé ẹ ẹ àti wọ́n gírígírí díẹ̀ díẹ̀ màmá Mohbad náà máa wọ́n máa reason fúnra wọn pẹ̀lú bọ́ọ̀tẹ̀ ṣe é ṣe wọ́n yìí sìn wọ́n máa jáde wọ́n á lọ bá bàbá wọ́n á pè so ẹ jẹ́ ká ṣáà take everything slow and steady win the race o lè mímọ̀ èmi mọ̀ pé ọpẹ́ àti ayọ̀ ló máa já sí at the end gbọ́ tí mo ní láti sọ nìyẹn bọ̀dá láti ẹ ṣe lọ ní lọ́mọ Hello sir, good afternoon sir. Good afternoon. Good afternoon. Yes sir. Uh, I heard uh, somebody that was telling you about uh, what was happening in um, in our enemies' camp. I will send you the link how you are going to watch from around 11 to 7 a.m. this morning. I record the timing. God bless you. God bless you. Have, okay. You have it. God will bless you. even the one that did six, I still have some. Can I call my number? Do you have my number? And eh, you gave me your number the other day. Hey, eh, oh yeah, send it to me, madam. Thank you. No, it's in, it's in my Facebook, so I will send you the name of the Facebook. Uh, send me the link in your Facebook. I will open it here. Uh, so that you'll be playing it. Share now your Facebook. Uh, my Facebook. Hey, oh yeah, wait to be named. Let me. I'm on Facebook now. No, let me send it to you. I don't want. I don't want people to. Oh, all right, all right, all right. I right. God bless you. All right. Yes, sir. Thank you, madam. And. Okay. Mo, mọ ń bọ̀ o mímọ́ ni mímọ́ ni mímọ́ ni. Oya, I love Allah. I love Allah. Ah, naam, bàbá mi mo kí gbogbo ilé jàre ewu la ewu la níyàn sí kò sí ìta ẹkùn kílìkì ẹ wà ní bọ́ọ̀sì mi. mo ń kí bomi ló ń gbé mi mo ń kílìkì ẹ ṣe. ọkọ ni wọn ni written press release. ok ok ok. ẹ ti rí. n hmm. ti rí òun kọ́ lé ọ̀tọ̀ ní nǹkan tí àwọn àti sọ wọ́n ní the giving mature of the death of the late musician icon Ileolua Oladimeji Aloba Mohbad and the information being released to the public space which ordinary I don't know um, press release I eh, àwọn olórí release eléyìí. wọ́n ní ìtàrí fanta ṣé wọ́n ti parí press release kan. Eh. ó nìyẹn tí wọ́n kà yẹn nìyẹn ẹ jẹ́ kí n kàkẹ́ ṣàlàyé fún yín. àwọn lọ́ọ̀yà bàbá tíìmù bàbá legal team ló dàpọ̀ release kìíní yẹn legal team. ẹ já gbọ́ ẹ já ẹ jẹ́ kán bá kà ságbáyé tèmi bá kà kò ní dùn bí báyìí. Adùnní sọ̀rọ̀ Adùfẹ́ Adùfẹ́. oh boy. ẹ̀gbọ́n ọ̀rọ̀ àlàtí abeg give me the number again sorry. o gbọ́dọ̀ ṣe whatsapp ni. sorry ma. ṣé fóònù kan lẹ ń lò ni. Ah, ẹ lọ sọ. àwọn akọ́ndéédé ní fóònù méjì mọ́dé máa sanwó méjì pọ̀. <laughs> alẹ́ ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ yìí ti sú mi ẹ <laughs> eh, madam ó yá let me call the number ó yá plus three five three. plus three five three. eight seven. eight seven six four seven. six four seven. six one five six. six one five six. yeah. okay thank you sir. thanks. Eh, ó yà àdùfẹ́. mo ní mo ní kíní press release yẹn wọ́n ní but mo sign there sórí whatsapp yín. mo ti rí ah, i mo ṣí i mo lò ó ok. àmì tèmi tèmi bá máa kà á ṣe mọ̀ pé tí má lọ kéde. oyè mi ẹ jẹ́ Given the nature of the death of Mobad, late, mu late musician icon Lirolu Oladimeji Aloba, Mobad, the information being released to the public space, which ordinarily, ordinarily should have been given to the pop police. ẹ jẹ́ ń can kínní answer? ń ọlọ́run gbogbo adébí ta tún wá ní láìkejì takọ̀ mọ́ máa takọ̀ mọ́ máa sanwó ẹ̀ o ta lè fi kàn kan. ẹ̀rẹ̀ yìí ò ní láìka lọ́dọ̀ yìí. láìka is paid for. ní ẹgbẹ́ kan ara. ń gbolo wa. n ò sí àárọ̀ ni mo lọ bí iṣẹ́ n ti ń ṣiṣẹ́ mi. o sọ o wa o ya sáré jẹnsẹ nìkan ṣe kó sáré bá wa kà yẹ báyìí. mi lè rí ka o fóònù mi kejì ẹ ti kún mi lè rí ka o. all right. onílé wa ń bí. okay onílé ṣó lè kà á. fóònù ẹyọ kan lèmi náà ń lò mo ń gbọ́ ọgbẹ́ yẹn sọ̀rọ̀ ah, bọ́dà láti fóònù méjì nàìjíríà mo wà. ṣé wọ́n tún gba wọ́n tún gba bíìlì fóònù anyway ẹ jẹ́ kọ́kọ́ gba ti ẹ jẹ́ ń gba ti obìnrin yẹn náà ẹ dún náà ẹ jẹ́ ń gbà. kí lẹ fẹ́ kà mo ń bọ̀ nà mo ẹ má ọ̀bọ̀. tẹ́mi bá kà beauty bee. ṣó bísí. Ah, eh, bẹ́ẹ̀ o lè a fẹ́ ka nǹkan ni mo a fẹ́ ka eh, press release. okay. Mama Dida. Ẹ jẹ́ ń send ẹ̀ sí a fẹ́ ka uh, press release. Jẹ́ ń send ẹ̀ sí. ń bọ̀. Ọlọ́run kí wọ́n máa dín náà wọ́n ní fóònù méjì dat kẹsẹ̀ ń sáwọn. Mama, dé ó yá ṣe àìsí mi lórí whatsapp. màmá dé ten phone àbí be ẹ̀kọ́ yìí you have ten phones. lè send ẹ̀ sí whatsapp mi bọ̀dá. mo ti send ẹ̀ sí. ẹni tó lè kàn bíbá so that tẹ́bí bá kàn bíbá yìí kò ní tó bá record kò lè dé wọn ní rí voice mi record wọn ní rí voice mi record. Uh, Brother, so I've sent it to you, sir. All right. Hello. Ẹ̀yin onífóònù kan ó dàbọ̀ ó dàbọ̀ save Johnny. <laughs> All right. Okay. Àwọn èèyàn tiẹ̀ ti pọ̀ nílẹ̀. Ọ̀ya Mama D, ó ti dọ́dọ̀ ẹ̀ hello. ẹ mo lè ka ẹ ti sẹ́yìn sí wàhálà ṣé kí n máa òkè ó yà tó bá kà bí báyìí. ẹ gbọ́ yìí. Ah. Ah. ó yá ó okay prayer um, for witnesses prayer statement given the nature of the death of the late music icon. Oladimeji Aloba Mubad and the information being released to the public space, which ordinarily should have been given to the Kuruma. The legal team to the Aloba family wishes to advise that anyone with useful and irrelevant and relevant relevant to the investigation. Furthermore, please note that Joseph Alaba does not seek to pursue any personal or familiar relationship at this point. His sole interest in, is focused on getting to the bottom and finding out details as to what happened to his dear son and the circumstances that led on untimely demise. Mm. The hmm. coroner court is the best forum to disclose any information that could assist in the fact-finding mission of the court. We thank everyone that has been supporting the struggle and dedicate, dedicated to seeking justice for Mubad on all fronts. Any concerned person should please communicate through its lawyers Barrister Taiwo Budimoke and Wahad Shitu San. Thank you. Thank you very much. Oshego. All right, all right, Oshego. Thank you, B. Now, itori, kan àwọn tó fẹ́ record kò lè ṣe record báyìí torí ẹ̀ lèmi náà ṣe fẹ́ kà. Mama D. Mama D. Mama D. Ó yá, tún bá wa kà lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀rẹ̀. so eléyìí ló máa ṣe record because voice mi ti ń bá kà kò ṣe record. wọ́n bá yẹ kí sáré transfer ìsọdá fún mi àfihàn kan ti ń kà mí nítorí ẹ̀ ní ìyẹn ò ṣe eh, voice mi ò lè record tí a bá stream. ẹ yẹ kí sáré transfer ìsọdá fún un àfihàn kan ti ń kà mí ṣe bọ́dà mọ́. all right transfer then before then before then ta ló fẹ́ sọ̀rọ̀ onílé báwo ni. Dada Nisa, Ekason. I was at the studio lánàá. Uh, ìkíní ẹ ẹ lọ admit ìkíní kan lọ́jọ́ tẹ̀ ń sọ̀rọ̀ wípé tí mọ́tò bá dé ọ̀dọ̀ yín ṣẹ́jọ yín ni èmi gbé mọ́tò déwájú ọ̀dọ̀ yín o. <laughs> Mo gbé mọ́tò déwájú ọ̀dọ̀ yín so bí ọ̀nà bóyá ó ti pẹ́ tẹ́yìn náà ti wálé lẹ̀ ṣe mọ̀ ó ti pẹ́ tí ti wálé ó ti pẹ́. mo gbé mọ́tò déwájú ọ̀dọ̀ yín kódà mo fi gbogbo ẹnu sọ àti dé ọ̀dọ̀ yín ó ó smooth ju àti dé ilé ọ̀dọ̀ tèmi gan lọ. very simple mi jìnnà sí títì rárá. jìnnà kọ́ àṣìnà ọ̀nà tó ń sọ pé kò dáa pé mọ́tò òde ó wá yà mí lẹ́nu irú mọ́tò tán gbé wá o bóyá bentley bóyá dáàfù <laughs> mi mọ o. bẹ́ẹ̀ tó bá sì gbé toyota tó gbé camry nǹkan kan. toyota camry tèmi gbé lọ mo gbé <laughs> déwájú ọ̀dọ̀ yín kẹlẹ̀lẹ̀ kódà mo tún ṣìnà mo tún torí mo àgbàdàlà tí ẹ máa gbé kọlù mo pè tẹ̀ lánàá <laughs> mo pè yín tẹ̀ sí títí tí lánàá yẹn so láti ṣẹ̀ṣẹ̀ béèrè béèrè béèrè tó fi júwe fún mi mo tún ṣìnà mo padà jáde ìgbà tó júwe fún mi mo déwájú ọ̀dọ̀ yín kẹlẹlẹ <laughs> studio tó sọ wípé ó dàbí kíná tiẹ̀ bíi toilet ni mọ̀ bóyá wọn máa ń fix ac sí toilet tàwọn torí ńgbà tẹ́mi débẹ̀ mo farabalẹ̀ jókòó mo jókòó mo gba ac sára dáadáa ìgbà tẹ́mi àti àyàn tá à ń sọ̀rọ̀ mo jókòó mo check gbogbo ẹ̀ ṣé. tọ́lẹ̀tì òrùn. àwọn <coughs> studio speaker tó wà ń yẹn ṣé fifty thousand lórí pọ́ńtà <laughs> at least mo ṣe ka tó bíi mẹ́jọ lánàá yẹn ní àwọn studio eh, studio speaker yẹn ó dẹ̀ kéré. ní àwọn ilé ní àwọn ilé bàbá wọn. yes ó dẹ̀ speaker yẹn pí ẹ̀ kan máa wà five hundred thousand. gbogbo nǹkan tó dẹ̀ wá ń UK ni mo ti rà jia music UK ni mo ti ara gbogbo equipment mo lò. mo rí drum set tó wà ń bẹ̀ mo ráwọn microphone. anyway wọ ọ̀gbẹ́ni má fún wọn ní lọ́rọ̀ sọ yẹ ká kó mẹ́ẹ̀ jọ má fún ọ lọ́rọ̀ sọ. ọ̀yà ọ̀yà sáré bá mi kà. press statement given the nature of the death of the late music icon Ilerioluwa Oladimeji Aloba Mubat, and the information being released to the public space, which ordinarily should have been given to the police, the legal team to the Aloba family, which is to advise that anyone with useful and relevant information that could aid in the search for, for, for and the circumstances, circumstances leading to the death of the singer To reach out to the legal team to facilitate proper legal connectivity. The police can also be contacted to ensure the safety and protection of witnesses and suspects.